Ògbómọ̀ṣọ́ text one. Ògbómọ̀ṣọ́ jẹ́ ọ̀kan nínú àwọn ìlú tí ó tóbi ní ìwọ̀ oòrùn Nàìjíríà àwọn ìlú tí ó yí Ògbómọ̀ṣọ́ ká ní Ọ̀yọ́ Ìlọrin àti Èjìgbò Ògbómọ̀ṣọ́ tó bí máìlì mẹ́tàdínlọ́gbọ̀n sí Ọ̀yọ́ àwọn oníṣẹ́ Ọlọ́run pọ̀ púpọ̀ níbẹ̀ àwọn tí ó wà níbẹ̀ ní ìjọ Baptisti wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì tí ó tóbi wọ́n sì ní iléèwé tí ó pọ̀ púpọ̀ ní Ògbómọ̀ṣọ́ ọjà tí ó ṣe pàtàkì púpọ̀ níbẹ̀ lè à ń pè ní Takí àwọn ará Ògbómọ̀ṣọ́ jẹ́ oníṣòwò wọn a sì máa lọ sí ìdálẹ̀. Questions on Ogbomoso, text one. Irú ìlú wo ni Ògbómọ̀ṣọ́ jẹ́ ní ìwọ̀ oòrùn Nàìjíríà? Àwọn ìlú wo ni ó yí Ògbómọ̀ṣọ́ ká? Báwo ni Ògbómọ̀ṣọ́ ti jìnnà sí Ọ̀yọ́ tó? àwọn ìjọ òjíṣẹ́ ọlọ́run wo ló pọ̀ ní ògbómọ̀ṣọ́ kí ni àwọn ìjọ náà kọ́ sí ògbómọ̀ṣọ́ ọjà wo ni ó ṣe pàtàkì púpọ̀ ní ògbómọ̀ṣọ́ irú iṣẹ́ wo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ará ògbómọ̀ṣọ́ ń ṣe níbo ni àwọn ará ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti máa lọ. Ogbomoso text two. nínú àwọn ìlú tí ó wà ní ilẹ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ jẹ́ ọ̀kan nínú àwọn èyí tí ó tóbi àwọn ará Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti máa lọ sí ìdálẹ̀ àti láti máa ṣòwò ọjà tí ó ṣe pàtàkì púpọ̀ níbẹ̀ là ń pè ní Takí àwọn oníṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí Baptist pọ̀ púpọ̀ níbẹ̀ wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì àti iléèwé fún àwọn ọmọ àwọn ará Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti máa ro ọkà àmàlà àti láti máa ṣe ọbẹ̀ gbẹ̀gìrì àwọn ará fẹ́ràn iṣẹ́ Ọlọ́run wọn a sì máa lọ sí ṣọ́ọ̀ṣì nígbà gbogbo àwọn ará tún fẹ́ràn láti máa kọlà pàápàá jùlọ bàámú. Questions on Ogbomoso, text two. Pẹ̀lú òwò ṣíṣe, kí ni àwọn ará Ògbómọ̀ṣọ́ tún fẹ́ràn láti máa ṣe? Níbo ni à ń pè ní takí? Oúnjẹ wo ni àwọn ará Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti máa tọ́jú? Irú ilà wo ni àwọn ará Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti máa kọ? Ògbómọ̀ṣọ́ text three. Ògbómọ̀ṣọ́ jẹ́ ọ̀kan nínú àwọn ìlú tí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá. Àwọn ènìyàn pọ̀ púpọ̀ ní ìlú yìí. Àwọn ará ìlú náà fẹ́ràn láti máa ṣòwò, wọ́n sì fẹ́ràn láti máa lọ sí ìdálẹ̀ ọjà tí ó ṣe pàtàkì púpọ̀ níbẹ̀ là ń pè ní Takí àwọn oníṣẹ́ ọlọ́run pàápàá jùlọ Baptist pọ̀ púpọ̀ níbẹ̀ wọ́n ní ṣọ́ọ̀ṣì tó tóbi wọ́n sì ní àwọn sùkúù lọ́pọ̀lọpọ̀ àwọn ará Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti máa ṣe ọbẹ̀ gbẹ̀gìrì àti ọkà àmàlà Ọ̀yọ́ Ìlọrin Èjìgbò àti àwọn ìlú bẹ́ẹ̀ lọ ni wọ́n yí Ògbómọ̀ṣọ́ ká. Questions on Ogbomoso, text three. Níbo ni Ògbómọ̀ṣọ́ wà? Báwo ni ènìyàn ti ṣe pọ̀ ní Ògbómọ̀ṣọ́ sí? Dárúkọ nǹkan méjì tí àwọn ará Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti ṣe. Ọbẹ̀ wo ni àwọn ará Ògbómọ̀ṣọ́ fẹ́ràn láti máa sè?